إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أنا أكفي الله سبحانه وتعالى أنه الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم لأن مقيم فضيلة الشيخ يوسف عريزي أبو محمد حفظه الله تعالى وصدد خطاه وبارك في علمه وعمله قال الله سبحانه وتعالى تبكي أرسل إلى له وفي كتبنا àwọn ọmọ ìyá tí wọ́n bẹ ní kálẹ̀ àwọn bàbá wa tó ń bẹ ní kálẹ̀ àwọn ìyá wa ní àdúgbò náà àti gbogbo àwọn ọmọ ilé kí ó lápapọ̀ àtàwọn ará àdúgbò náà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala oṣù ọmọdọ́mù tí a ń bẹ̀rẹ̀ lẹ́yìn náà ọlọ́run àkójú kí arí àǹfààní rẹ̀ nílẹ̀ àwọn iṣẹ́ ẹgbẹ́sìn tí a bá ṣe inú ẹ̀ ọ̀bẹ̀láwọn bá subhanahu wa ta'ala ó gbà lọ́wọ́ kó má dàrú ọ̀láyà àtọ́pìkì tí wọ́n ní kí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà tí wọ́n pè ní máa na ṣahádà tún شهادة الله لا إله إلا الله أو معنى شهادة الشهادتين ومقتضاهما معنى الشهادتين ومقتضاهما إتما الشهادتان àti èyí tí àwọn méjèèjì tí à ń pè ní àṣàhádàtàn òun náà ní ká sọ àṣàhádù àbúlá ìdáha ìdùnmọ́ wa anna muhammadan rasulullah eléyìí tí àwọn afá ń pè ní àṣàhádàtàn ìjẹ́rìí wípé kò sí ẹni tó ní ẹ̀tọ́ sí ìjọsìn àyàfi Allah bákan náà ìjẹ́rìí wípé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọba ni pẹ̀lú ìyìn tí a ń pè ní aṣàhádàtàn ọ̀hún náà dẹ̀ ní arúkùn al-awwal ní arkan islam orígun àkọ́kọ́ nínú orígun islam dàtí àwọn orígun ìsìláàmù tí gbogbo wa mọ̀ èyí tí àwọn àbá ta máa fi kọ́ wa tí a mọ̀ sí arkanu islam alhamsa orígun ìsìláàmù márùn rúkún àkọ́kọ́ ń bẹ orígun àkọ́kọ́ ń bẹ òun náà ni aṣàhádàtàn ìjẹ́rìí wípé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi Allahu subhanahu wa ta'ala bákan náà ìjẹ́rìí wípé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọ ọba ni eléyìí tí wọ́n pè ní aṣahadatan orí eléyìí náà dẹ̀ ni ìgbà tó dúró lé lórí gbogbo àwọn òpó yòókù wọ́n dúró lórí eléyìí so ló fi jẹ́ wípé anábùwà muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún mu'adh bin jabal radiyallahu anhu ó ní innaka ta'ti qauman ahla kitabin wa إنك تقدم على قوم من أهل الكتاب onírẹ Mu'adh lílọ ló ń lọ yìí àwọn tó fẹ́ lọ bá àwọn kan nú àwọn tí a fún tíra ní anábi sallallahu alaihi wasallam sọ ilé yìí fún bin Jabal radiyallahu anhu ìgbà tó ń lọ sí ìlú Yemen ó ní awwala ma tad'uhum ṣahádàtù aláhìlá ìlọ́mọ́ dípò jẹ́ pé nǹkan àkọ́kọ́ tí ó pè wọ́n sí òun náà ni ṣahádàtù aláhìlá ìlọ́mọ́ ìjẹ́rìí wípé kò sí ẹni tó lẹ́tọ̀ ọpọ́n kan ṣe ìjọsìn fún àyàfi allah wa anna muhammadan rasulullah àti pé muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ọba yìí nínú ẹgbà wá ní ó ní fàlẹ́kùn awọlẹ̀ máa tẹ̀sìrúhù ilá ayé wà sínú wà dípò jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí òun ni kí wọ́n ṣe tàwíìdù ọlọ́run ọba kan mú Allahu subhanahu ní ọ̀kan ṣoṣo ó wá ní fàìmù àpá òrùlẹ́kẹ̀lẹ́ lárí tá wá tẹ̀lé ẹgbẹ́ eléyìí قل فعلمهم أن الله فرض عليهم خمس صلوات في اليوم والليلة وصف وفي علم وبا وشنيورا ينفوا من وقت مارا وانتوجما كلا فلو الليل onígbìfọ́ kó tó ní bí ànábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìran ìdókọ́kọ́ ti tíwájú òun náà ni àṣàhádà dáàmù torí wípé ẹni tó bá jẹ́ kéfèrí in tí ó fi wọnú islamu náà ni àṣàhádàtà òun ni ìjẹ́rìí wípé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi Allah bákan náà ìjẹ́rìí bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tí eléyìí bá dúó lẹ́yìn yóò kó àwọn nǹkan míì hadithi Mu'adh bin Jabal tí a kà yìí nínú àwọn ẹ̀gbọ́n wa ní sọ̀kóní fàtíyàkùn awwala ma tad'uhum ilayhi ibadatullah jẹ́ kó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí òun náà ni ìṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala so ibadatullah tawhidullah bákan náà ẹ̀ṣàhádàtú ṣàhádàtú Allah ilaha illallah àwọn nǹkan wọ̀nyí ó mú ìfẹ́ sí nǹkan ẹ̀rọ kan náà ó ń tọ́ka sí nǹkan ẹ̀rọ kan náà so ló fi jẹ́ wípé tọ́pìkì tí wọ́n ní ká máa gbé yẹ̀wò wípé aṣàhádàtán àwòmánà ṣàhádàtẹ́ àṣàhádàtà àti kí ni nǹkan tí wọ́n dá lẹ́jọ́. Náà, ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala, ó sọ fún wa nínú Al-Qur'an nípa àwọn ìbèrè Mákà kí a wo tí wọ́n kọ sí tí a mọ̀ sí àṣàhádàtà. الله سبحانه وتعالى إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون الله سبحانه وتعالى ني أو كفري مكة إذا قيل لهم لا إله إلا الله كما سوف لا إله إلا الله يستكبرون wọ́n á jọra wọn lójú wọ́n ó ṣe lé mọ́nkáyì wọ́n yà kó lúnà àyínà látàrí kú àrí àti àríṣà ẹ̀rí mọ̀ṣùnú ó wà ní kí ló sọ fún wa ṣé ká fi àwọn áálí àwa ká wọ́n lẹ̀ ìṣà ẹ̀rí mọ̀ṣùnú kó ṣe pé ọ̀rọ̀ tí akọrin wèrè kan sọ fún wa là tẹ̀lé ìyá anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun náà rí bẹ́ẹ̀ sí gẹ́gẹ́ bí akọni ilé torí pé ó ń bo nǹkan Al-Qur'an kiri so wọ́n kà á fún pé orin ló ń kọ́ so wọ́n ń pè é ní wèrè nítorí pé nǹkan tó ń sọ èyí tí kò wọ́n gbọ́ ni nǹkan ọ̀fẹ́ gbọ́ òun ló ń sọ fún wọn so wọ́n pè ní ṣọ́ọ́rẹ́rì wọ́n pè ní mẹ̀ṣùmọ́rì sọ àwọn kèfèrí Mọ́kà wọ́n fẹ́ gbogbo lóhun la ilaha illallah kò fẹ́ gbọ́ gbólóhùn yẹn torí pé gbólóhùn yẹn lọ́dọ̀ wọn nǹkan tó ń tako tí àwọn bàbá wọn jẹ lórí ẹ̀ ní tó ń tako ń tán bá àwọn bàbá wọn lórí ẹ̀ ní sọ̀tọ́nà bá gbọ́ lá ilaha illallah wọ́n á wò pé lẹ́bù àwọn ju káwọn ju wọ́n fún nǹkan láì lọ sọ̀tọ́nà bá gbọ́ lá ilaha illallah wọ́n á wò wípé kí lẹ́ni yìí ń sọ fún wa torí ẹ̀ Allah subhanahu wa ta'ala jíjì làmọ́lẹ̀ nínú al-Qur'an al-Karim lórí innahum kanu idha qila lahum la ilaha illallah sábà sọ la ilaha illallah fún wọn yastakbirun wọ́n ṣe kọ́ńkọ́ tí wọ́n ṣe wa yaqulun wọ́n ma wá ágíù pé àìná látàríkù alìhàtínà ṣe ká fi gbogbo àwọn ìṣáàrí mẹ̀ṣẹ̀rúnú ká máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin mẹ́rin jama ta bá wọ ayọ̀ ọlọ́wọ́ bá rí a rí pé gbọ́lẹ̀hùn la ilaha illallah ó wá ń bẹ̀ la ilaha illallah kí ni túmọ̀ ìlàhù kí ni ìtumọ̀ anaha yẹ anahu lẹ́ni àbàdà yà àbúrò òun kíyàn ṣe ìjọsìn fún nǹkan anaha yẹ anahu lẹ́ni àbàdà yà àbúrò kíyàn ṣe ìjọsìn fún nǹkan. so mọ́gbàrí anaha yẹ anahu òun ni ìlà ṣùgbọ́n wọn máa lo mọ́gbàrí láti lè fi dípò ìtumọ̀ fẹ̀rẹ̀ so wọ́n wà sọ ipé kí bàbá ní aláhàyà aláhù ìlàhàn ààrẹ̀hùn màlúhùn òní màbúdùn ẹni tẹ́ ṣe lọ́sìn fún òní màlúhùn èyí tí wọ́n ti wá lọ màlúhùn wọ́n lo ìlàhùn wọ́n lo mọ́sàrẹ̀ ní kátàbà yẹ́kùtùbù kátìbán àbí kìtàbà kátìbù mọ̀túbù kataba yaktubu katiban àti kitaban katibun maktub so maktub wọ́n pè ní kitabu wúlẹ̀ táwọn náà bá rí a ní kitabu yìí kíra yìí àti ìtàn kọ yìí ṣe lè pọ̀ dáadáa nínú èdè lárúbáwá tí wọ́n lò mazdar tí wọ́n lò láti lò fi ìfẹ́ sí ìtumọ̀ sọ̀rọ̀ àpèjúwe mi náà tún ní rárá fàyẹ́ bírísù kéèyàn gbé nǹkan so ṣẹ̀rá ṣọ́gbàrí òun ni gbígbìn ṣùgbọ́n wọ́n á lò ó láti ìfèrè fẹ́ sí mọ̀gbòrós ẹ̀jẹ̀ àgbò so wọ́n á ní ṣẹ̀rá so ó pọ̀ so àkílá fẹ́ lò mẹ́lẹ́ yìí so gbólóhùn ìdáhù ìyàdí màbúdù ẹni tí wọ́n ṣe ìjọsìn fún so Allah subhanahu wa ta'ala wa ni la ilaha kò sí ìdáhù kan yàní hapun tó jẹ́ òdodo ilá àwọ̀ọ̀hù àyàfi àmà nìkan èyí ma láìláha ìlọ́wà òun ni láìláha hapun ìlọ́wà láàmà àbúdà hapun ìlọ́wà kò sí táwọn èèyàn ṣe jọ́sìn fún tó jẹ́ òdodo ilá àmà àyàfi àmà ìtàwọn èèyàn ṣe jọ́sìn fún pọ̀ àwọn àmì ṣe jọ́sìn fún mi àwọn àmì ń bọ yẹ̀pẹ̀ àwọn àmì ń bọ òkúta àwọn àmì ń bọ orí àwọn àmì ń bọ omi àwọn àmì ń bálùjọ mọ àwọn àmì ń bọ ìyẹn ẹgbẹ́ wọn tó ń ṣe jọ́sìn fún mi ṣùgbọ́n gbogbo nǹkan táwọn èèyàn ń bọ tó ń ṣe jọ́sìn fún ní gbogbo ọ̀nà tó máa fi ṣe jọ́sìn bóyá ká máa képe wọn ni ká máa búra fún wọn ni ká máa jẹ́jẹ́ fún wọn ni ká gbára lé wọn ni àti ní ẹgbẹ́ lọ́nà ọ̀nà táwọn èèyàn fi ń ṣe ìjọ́sìn gbogbo nǹkan tó bá òkú jẹ́ èèyàn ní àlùjànnú ni ẹranko ni igi ni omi ni irin ni òṣùpá ni ìràwọ̀ ni tó bá òkú jẹ́ láìlà àkóhùn èèyàn ń ṣe ìjọ́sìn fún tó jẹ́ òdodo kò sí táwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó jẹ́ òdodo ilá àmà àyàfi àmà nìkan so ìtumọ̀ láìláha ìgbàmà òun ni ilé kò sí táwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó jẹ́ òdodo àyàfi àmà Alọ́mọba Subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratul Hajj, ó ní ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل wọ́n arìnàlá òun àníyàn kẹ́bìrì ọlọ́run ọba ní aláàrí alhaqo aláàrí alhaqo òun ní ọgbọ́ òdodo ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل أو هو الباطل من آية منه ọlọ́run ọba ní bákanáyì tí wọ́n ń ké pè ní dúnìí yàtọ̀ sí Allah al-batilu ni ìbàjẹ́ ni ìtumọ̀ òkú jẹ́ èèyàn náà képe ni ó igi ni ó omi ni ó òkúta ni ó irin ni ó àlùjànnú ni ó ìtumọ̀ òkáwọn èèyàn máa képe tẹ́ ń ṣèjọ́sìn fún àlùbáfíìlù yìí so Allahu alhaqqu ọlọ́run ọba ni alhaqqu wa ma ya'budu wa ma ya'budu min dunihi ìtàwọn èèyàn ń ṣe ìjọsìn fún yàtọ̀ fún Allah wọ́n gbà pé òun ni ìbàjẹ́ tó ló jẹ́ pé ta bá wo gbogbo àwọn èèyàn pátá àlùjẹ̀kú pátá màláìkà pátá igi pátá omi irin gbogbo ẹ̀dọ́ ọlọ́wọ́n bá kò sí yìí tó ṣe pé yọ̀tẹ̀ ìkọlẹ̀ ìbáàdà tó lẹ́tọ̀ọ́ sí pé kí a máa ṣèjọsìn fún kò sí yìí tó lẹ́tọ̀ọ́ ká máa képe ká náà ń gbóná fún yín láti lè fi wá ojú rẹ̀ ṣe lọ́sìn fún kálá ń jẹ́jẹ fún ní à ń bára lé ní kò sí ìtó lẹ́tọ̀ọ́ sí kò sí ìtó lẹ́tọ̀ọ́ sí Allah nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn eléyìí jẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó pe àwọn ìfèrí Mákà tó pè wọ́n sí ìpé Allah nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ṣùgbọ́n ìfèrí Mákà ń sọ fún wípé rárá Allah nìkan kọ́ ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àwọn lè sì nǹkan míì náà tọ́lọ́ jẹ́ pé ọlọ́run bá ń sọ fún wa nú àyàtà kàlẹ́ kan pé iná òun kánú ìlà pílà náà hún láìlà àìlọ́lọ́ ìfẹ́kúrú tó máa ń sọ fún wọn pé láìlà àìlọ́lọ́ gbogbo àwọn kẹ́tẹ́ ń képe wọ́n ní sọkúsọ ló sọ ìrẹ́ Muhammad ويقولون هم عمكين أئنا لتاركو آلهتنا كيكوا في آلي أواده نقولهم آلهة plural ló jẹ́ fún gbólóhùn ìlàhùn ìlàhùn singular àríhàtún plural so a iná látàrí kú àríhàtínà kíkáwá fi àwọn òṣàwálẹ̀ tó gbogbo lóhun ìdáhùn òun náà ní ni òòṣà ìtàwọn èèyàn ń ṣèjọsìn fún so àárí àtún òun ni plúra rẹ̀ káwáwo tí àwọn kèfèrí mọ́ka ń sọ wọ́n ní àìná látàrí kú áàlì àtìnà ṣáwà fi àwọn òòṣà wálẹ̀ àwọn nǹkan tá à ń fún lórí àwọn gúnran fún ni à ń képe ni à ń jẹ́jẹ́ fún ni à ń bára lé ni àwọn àfi gbogbo wọ́lẹ̀

ṣùgbọ́n tó ń sọ ní pé kò ń ṣòun ìkan làwọn ọmọ ṣèjọ́sìn fún àwọn lè ṣèjọ́sìn fún nǹkan mi àwọn lè pe nǹkan mi wúra fún nǹkan mi jẹ́jẹ́ fún nǹkan mi gbára lé nǹkan mi èyí ò tí túmọ̀ sí wípé àwọn ò nígbàgbọ́ nínú Allahu subhanahu wa ta'ala sọ̀rọ̀ máa ń gbóná fún nǹkan mi képe nǹkan mi jẹ́jẹ́ fún nǹkan mi kò ta pàwọn gbà pé Allah ń bẹ kò ta torí ẹ̀ ló fi jọ wípé nínú àyà mi ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa ó ní wàlẹ́dínà tàkàdù mi dúni yìí wàlẹ́dínà tàkàdù mi dúni àwòyá àwọn tó ṣe pé wọ́n mú nǹkan ní yàtọ̀ sí Allah tí wọ́n mú wọn ní àwòyá ní nǹkan tá ń ṣe ìjọsìn fún ní nǹkan tó ṣe wípé wọ́n sádi wọ́n ní máa na àbúrò ìlà ìpàdé ìgbóná ìlàwọ́ ìlúfà wọ́n ní ìbádàtà ń ṣe fún wọn bí à ń gúnra fún wọn ní à ń jẹ́jẹ́ fún wọn ní à ń gbára lé wọn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí tá à ń ṣe afẹ́fẹ́ sún wa mọ́ Allah pẹ̀kìpẹ̀kì náà ní àbúdù wo àwọn náà pàpà wọn ṣe ìbádà wọn wọ́n wá sọ pé ìbádà táwọn ń ṣe fún wọn yẹn àwọn ń ṣe ní ìkọ́nù ìbú náà ìlọ́gbọ́ ìlúfà torí pé lè bá sún àwọn ọmọ ọlọ́run ọba pẹ́kípẹ́kí ìtàmọ̀ torí ẹ̀ṣọ́ ìbára fún ọ̀nìyàn. So yíta ìtàbáwò ààrí wípé ìrònú àwọn tẹ̀fẹ̀rí mọ́kà mọ́ṣẹ́ ìrònú ìrònú wọn kò fẹ́ yàtọ̀ sí ìrònú àwọn míì lóde òní náà mú àwọn tó ń pẹ̀rọ àwọn mùsùlùmí. Àwọn eléyìí tí wọ́n gbà pé Allah ló dá wọn, kí lè rí ta sọ yìí tí wọ́n gbà bẹ́ẹ̀. Allah bá sọ fún wa ní Al-Qur'an Al-Karim. Allah subhanahu wa ta'ala ní kúl ah, man yarzuqukum minas samai wal ard bèè lọ́wọ́ wọn pípa lẹ́ni tó ń ṣe ìjẹ́ ẹ̀mú fún yí èyí tó ń wá láti sánmà ni àti tó ń wá láti lẹ̀ àti ká bẹ̀rẹ̀ pẹ̀lú bọ́lọ́ ọba ní wàlà ìfà ìdáhùn kí ra mẹ́ni bá bèè lọ́wọ́ man khalaqahum ta ló dáwọ́ ni àkùlù náà wá Allah ló ọlọ́wọ́ bá ní kí n tó bá béèrè lọ́wọ́ pé máa ń kọ́lá ọ̀hún ta ló dáwọ́ ìyàpò òun nọ́mbà wọn ní Allah ló dáwọ́ a rí pé àwọn gẹ́gẹ́ fúnra wọn akọ́lẹ́jì àwọ̀wọ́ nínú gbèsè ayé wọn wọ́n gbà pé wọn ló dá wọn wọ́n la ìfà àtàwọn máa ń kọ́lá tó bá béèrè pé ta ló dáwọ́ wọn ní Allah wọ́n la ìfà tí ànábí bá bèèrè ọgbẹ́ta ló dá sánmà àtìlẹ̀ wọ̀tàkọ̀rọ̀ ṣántọ̀ ọlọ́mà bákan náà oòrùn tó ń yọ láàárọ̀ tó wọ̀ ń rọ̀lẹ́ wọ̀tàkọ̀mọ̀ òṣùpá tó ń yọ lálẹ́ tó wọ̀ láàárọ̀ àbóṣùpá tó ń yọ lálẹ́ tó wọ̀ lóòrùn yìí tàbí tó ṣe rí pé ó tẹ̀ lórí bá wọ̀tàkọ̀rọ̀ ṣántọ̀ ọlọ́mà bá ní ìyàkùnlú ọmọ wọn ní àwọn àwọn tí yẹn béèrè lọ́wọ́ pé ta ló dá yín tán ní Allah ló dáhùn ta ló dóòrùn tán ní Allah ni ta ló dóṣùpá tán ní Allah ni ẹni tẹ bá béèrè ru eléyìí lọ́wọ́ rẹ̀ tó lè fún ilé tìdí Allah ni máa yẹ̀ zúkù nà sàmá ìwọ̀n láàrùtì ìjẹ́ ẹ̀mú yí èyí tí ẹ̀mú láti rẹ̀ ní tẹ́ẹ̀mú látorí rẹ̀ àti tó ń wá láti òkè bákaná tàbẹni tó ṣe rí pé ó dá tó yókùrìjù hayẹ̀ lẹ́lmẹ́yìn tí wà bákanáà ẹgbẹ́ ṣe pé yẹ̀mùkù sánà wà lábúsọ́ ojú rí na etí ìgbọ́ tàlẹ́rí tó ní a ń bèèrè ìbéèrè yìí lọ́wọ́ èèyàn kan a ń bèèrè pé kí ni wọ̀mọ̀ ìjọ bínú amra tàlẹ́rí tó ń darí ọ̀rọ̀ ayé gbogbo àwọn kẹta ọlọ́wọ́n bá ní kánẹ́gbọ́ Muhammad sọlọ́lá tán kó bèèrè lọ́wọ́ àwọn kèfèrí tó ṣe wá àṣìfọ́ ọlọ́run tó bá bèèrè lọ́wọ́ pàtàkì òwúrọ̀ àwọn wọ́n ní Allah ló ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run tí wọ́n wá ń fún ẹ létí pé Allah ní fọkú lábẹ́lá tẹ́tẹ́kù tí wọ́n sọ fún ọ tó ìpàtẹ́ bá ní Allah ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún yín ẹ̀ ṣe wá páyọ̀ ọlọ́run máa kẹ́ ẹ fi ìwọ nìkan kẹ́ ẹ képe owó nìkan kẹ́ ẹ máa gúnra fóònù nìkan kẹ́ ẹ máa jẹ́jẹ́ fóònù nìkan kẹ́ ẹ gbára lóhùn nìkan iṣẹ́ ìjọsìn yín kẹ́ ẹ darí ẹ̀ sọ́dọ̀ òun nìkan kí ló ṣe yín so kábà wo àwọn àyàtà kàkálẹ̀ àárín tó ń bẹ láàrin anábùwà Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn kìkìrì maka ọ̀rọ̀ pé wọn àgbàpọ́lọ́hun ló dá wọn kọ́ kò sẹ́ni tó lè sọ ìfáwọn kìkìrì maka ò ló dá torí pé Allah subhanahu wa ta'ala kan fi lè nú Al-Qur'ani tí wọ́n gbà pé òun lòún kò sẹ́ni tó lè sọ ike ìtọ́bẹ̀ láàrin anábùwà Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn Abu Jahl Abu Lahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tèbè yí mọ́ká orí pé wọ́n gbà pọ́lọ́wọ́n ló ṣèjì ẹ̀bù bá wọn ọlọ́wọ́n ọba fi ní ilé níwọ̀n kùránì kí wọ́n gbà pọ́lọ́wọ́n ọba ló ṣèjì ẹ̀bù bá wọn. wọ́n gbà pé ló dá sánmà sílẹ̀ òun ló dó ṣùpá òun ló dó òun ló ń darí ayé gan wọ́n gbà. ṣùgbọ́n tí wọ́n dì tàbí pẹ̀lú ànábì sọ́ọ̀lá Allah subhanahu wa ta'ala nìkan lágbọ́dọ̀ máa képe, lágbọ́dọ̀ máa búra fún, lágbọ́dọ̀ jẹ́gẹ fún, lágbọ́dọ̀ gbáralé, eléyìí ò tí ìgbó òìdélẹ́bù yẹn. Ká lè wo ìtó jẹ́ area of the afraid of contention láàrin àwọn àtàlẹ́sì kọmọ ọmọ àbàdàn. Káwá mú wá sí èyí tí à ń báyé ní àwùjọ. Ẹlòmíì náà nísìnyí yóò sọ fún ipò gbà pé aláwọ̀ mi yóò lóun ló dáhùn yóò lóun ló ṣe jẹun fún yóò lóun ló ní kápá lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bí àwọn tẹ̀fẹ̀rí mọ́kà náà ṣe gbà ṣùgbọ́n yìí ò ní kó mọ́ pé orúkọ nǹkan ẹ̀yẹ kó mọ́ fà ẹ̀yẹ lómi ní sí ẹlòmí àlùjọ̀nú orúkọ àlùjọ̀nú yóò mọ́ fà so yóò mọ́ fà yá dàmdà yá rí yóò mọ́ fà yá rọ̀ fà yá rí ẹlòmí yóò mọ́ yá fà ìtúṣù ẹlòmí ó máa fa arúwà bí sáádà bí sára àárí gbogbo àti tí wọ́n pè ní àwọn lè ní kútúbà yàtín àbí kútúbà sọ́rọ́tù wákíà àbí kútúbà iná fàtàhánà mo pèsè pé tabarẹ̀ ń kagbà ẹ ni èyí náà mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni pé kí ni á àgbàgbà ṣùgbọ́n tí ò ní èèyàn òun ni pé tóun fẹ́ ó tẹ̀ ẹ́ lọ́wọ́ kò sí pọ́nà tó fi rí nǹkan ẹ̀ la níbi káwò àwọn kan pẹ̀rọ pẹ̀lá ìlú wọn pé dáńdà yá ìlú wọn pé arúwà bí wọn pé gbogbo ẹ̀ àwọn kan pé ọ̀ṣun òṣogbo àwọn kan pé ọbàtálá àwọn kan pé ṣàgbó àwọn kan pé ọya àwọn tó ń pọ bàtálá tó ń pé ṣàgbó tó ń pọ ya ṣe nǹkan tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ ni ṣe nǹkan tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ nǹkan tẹ̀ wọ́n lọ́wọ́ ọmọ ènìyàn tó bá ti pọ́ tó bá rí pé nǹkan tó ń ṣe yẹ kò mú rìsọ́ọ̀tì wa ọmọ èèyàn mọ́tẹ́ ó máa ń tètè fi lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ọ̀nà tí máa fi gbá ẹ̀ mú òdì wípé téèyàn ń ṣe tí ó bá tọ́lọ́wọ́ bá mú ọlọ́lẹ̀ ní kéèyàn máa ṣe nǹkan yẹn tí téèyàn ń fẹ́ yóò máa tẹ̀yàn lọ́wọ́ inú yóò máa dùn pọ́nà tó ń tọ̀ ọ̀nà tó dáa ni ọlọ́run ọgbó kan gba mú lójijì ni sotori náà jama taba ń tọ ọ̀nà kan a bá ń ṣe nǹkan kan tí n tá n fẹ́ tọ̀ wá lọ́wọ́ má fi yẹn ṣe pángáàdì pé n tó ń ṣe ètò dáadì torí pé ó ṣe é ṣe kó ṣe pé n tó ń ṣe ìtọ́nà òfẹ́ kí wá ní tí ó jẹ pángáàdì kí ni tí ó jẹ yá kí kìtàbù sọ pé tá ń ṣe dá òun náà ni àkìtàbù wa sunnah kí lọ́wọ́ wọn bá sọ ní al-Qur'an kí lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ìyẹn ni sáńdáàdì ó ṣe tí mo ń sọ yìí tí mo ń ṣe yìí ṣe nǹkan tọ́lọ́wọ́ bá àpúrúfù ní al-Qur'an yìí ṣe nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó àpúrúfù ibi tá a máa ṣùgbọ́n wá tẹ̀wọ̀n máa ń ṣe orí ẹ̀bẹ̀ fún yẹn tó ṣe pé nǹkan téèyàn ń fẹ́ yóò mọ̀ tẹ̀yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìlànà téèyàn ń tọ́ ìlànà tí ò bá kọ́ lọ́wọ́ wa mú so ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala a máa ṣerú nǹkan bẹ́ẹ̀ fún èèyàn ọlọ́wọ́ bá sọ nínú áyàtà ó ní falamma nasu ma dhukiru bi fatahna alayhim abwaaba kulli shay hatta idha farihu bima utu àkànnáà gbàtàbẹ̀ pẹ̀lú mublisūn ọlọ́run sọ̀rọ̀ pa àwọn ìjọ kan lára àwọn tí wọ́n jólù kọjá àlà lára àwọn tí wọ́n gbẹ́rù parí tí wọ́n tẹ̀lá ṣe ọlọ́run ọba ọlọ́run nígbà táwọn àti ànábì wọ́n ṣe wá àti fún wọn tọ́wọ́ bá wà sí ẹ̀dànù sẹ́gbẹ́ kan tí wọ́n kà fatahna alayhim abwaaba kulli shay ọlọ́run ni àwa sílẹ̀ gbogbo nǹkan fún wọn gbogbo nǹkan wá ń dùn fún wọn hatta idha falu mimma utu inú wọn wá dùn pẹ̀lú sẹ́rí kójọ ọlọ́run ni àpọ̀nà ọgbà pẹ̀lú àgbà lọ́wọ́ so àwọn kẹfẹ́ ní mọ́kà iṣu tí wọ́n ní pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kò ń ṣe pé wọ́n pàpá là ló dá wọn o ẹnìbọn tí wọ́n ń ṣe wọ́n àti fún wa tó ń sọ fún wa ẹgbẹ́ àwọn tẹ̀lé ní mọ́kẹ́wò nígbàgbọ́ Allah ìsọkúsọ ló sọ ọ̀rọ̀ kan tako Al-Qur'an tó wá sọ pé wọ́n pàpá là ló dá wọn wọ́n àpapọ̀ ló Muhammad sallallahu alaihi wasallam fàánì wípé pẹ̀lú pàlá náà ló ṣe gbogbo nǹkan yìí fún wa àlèpé nǹkan ní àlèpé húgbà àlèpé manat àlèpé ọjọ́ kò takora wọn àkọọ́lẹ̀ rẹ̀ ń pè wọ́n mọ́nà àbúrò hún ilá ní ìfọ́rù ìbú ní ilá láì lórúfà a ń fún wọ́n ṣàkàtọ́ lọ́dọ̀ ẹwà ọba ní kò yé wọn ni bẹ̀rẹ̀ tẹ̀ sọ fún pé wọ́n porúkọ àlòjọ̀ ní wọ́n ní kí ni kò ní ní ṣé orúkọ àjọ̀ ní wọ́n á pè é ṣojú wọ́n kí ni ìgbọ́lọ́ tí máa ń korúkọ àjọ̀nú gbogbo ẹ̀ náà kálérí kan pàlọ́dọ̀ ọlọ́run náà ni. a rí pé the same argument náà ni láwọn èèyàn mú. so à ń korúkọ wòlíì kan ni orúkọ ṣéhùn kan ni orúkọ òkúta ní igi ní omi ní kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pọ bàtálà àtẹni tó ń korúkọ ṣéhùn kò sí yàtọ̀ àwọn ìjọ ń pe ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n jọ ń pe áníhà ni bẹ́ẹ̀ ni láà ìlàhà ìlọ̀lọ̀ kò sí ìlàhùn kan tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn tá a bá ń ṣe fún àyàfi aláhùn nìkan torí ìtàwọn èèyàn képe lẹ́yìn Allah bá tí lù ní ìtúbà òkè nìyẹn jẹ́ àwọn ní àwọn pẹ̀lú màláìkà làwọn pè ẹ̀lùmí àní ràwùhàníyà tí ó wà ní ìjáàjì súra kan àbí kẹ̀kẹ́ lọ ń pè ẹ̀wọ́n ní ràwùhàníyà ẹ̀yún ní àwọn màláìkà tó wà ní ìgbà owó lẹ́tún ní ká máa àwọn màláìkà ní. nínú súra tó sábà ọlọ́ọ̀bá ni wàyẹ́wọ̀n yà ṣòro ọlọ́ni tó bá rí jọ́ ń gbé ní àlùkìyàmọ̀ tó ń bá kó gbogbo àwọn èèyàn jọ mo máa bèèrè àwọn màláìka àáwù láì ìyá fún kámíra àbùdó ẹwọ àwọn wọ̀nyí ṣẹ́yìn ni wọ́n ń ṣe báádà fún gbà tí wọ́n mẹ́láyé àwọn màláìka ní subhanaka nímọ̀ ẹ̀yọ́ lọ́wọ́ bá a ń tẹ̀wọ̀ ní yúdà ní dúnìhìn ìwọ́ lọ bá títí wa ní dúnìhìn àní kẹfà ṣe pẹ̀lú wọn bá kámíra àbùdó náà àlùjànnú náà ń ṣèjọ́sìn fún ẹwà òótọ́ náà fi parí rẹ̀ àkàwò bí ìbùkún èyí tó pọ̀ jù nù wọn náà nígbàgbọ́ nù ká máa kípa àlùjànnú torí náà mọ́gbọ́sàn jẹ́ pẹ̀lú àwọn àfáà lónìí tó ń porúkọ àlùjànnú tí wọ́n mọ̀ pé ní kí ni ràwùhàníyà tó bá ní ràwùhàníyà wọ́n ní màláìkà kan ni ọlọ́run dàrẹ́kì ọ̀rọ̀ sáwọn màláìkà wípé ṣẹ́yìn làwọn wọ̀nyí ń ṣèjọsìn fún àwọn màláìkà ojú tó ṣe sára fún ọ̀dọ̀ wọn sókè ní túnmọ̀ láìláha ìdọ̀mọ́ máa máa náà láìláha ìdọ̀mọ́ òun náà ní kí ni àna àbúgbà mú wàdà káṣe ìjọsìn fún òun nìkan wọ́n láàánú ṣe iṣẹ́ ìhà kádẹ̀ ká má gbé fún ìkankan náà àwọn ẹ̀dá rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe kàǹkà tó bọ́lọ̀ ọba ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó àgbọ̀dọ̀ sí ẹ̀kọ́ ọlọ́run ọba fún. A sọ̀rọ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Kí wọ́n rí okùn Ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun ó máa pariwo òun ó máa ké pé. ó gbọ́dọ̀ képe orúkọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ képe orúkọ Jibril ó gbọ́dọ̀ képe orúkọ Mikael ó gbọ́dọ̀ képe orúkọ kankanú àwọn malaika ọlọ́run ó gbọ́dọ̀ képe orúkọ kankanú àwọn ànábì ọlọ́run káwọn àti ìsọ àwọn tí ipò wọn ò tó ipò àwọn subhanahu ta'ala sọ قل ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين Ọlọ́run ní aṣọ fún ẹ, wọ́n ni sọ́kọ́lá rẹ̀ sọ fún aṣọ fáwọn tààrán síwájú rẹ̀ náà. Ìpé tó bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́run ọ̀bàlẹ̀ àpapọ̀ tààrán rẹ̀. Iṣẹ́ dáadáa tó bá ṣe òfin gbogbo ẹ̀. Wọ̀n látàkùn náà ó dẹ̀ máa bẹ́nu àwọn tí ó ṣòfò gbàtíṣẹ́ yẹn bá ti jẹ́ òfo ẹfún tí ẹni yẹn ṣòfò nìyẹn eléyìí ni ó mú wa gbọ́yé ọ̀rọ̀ tánàbí sọ̀lá àtàlá tó sọ fún Mu'adh ìjábà ìgbà tó rọrọ sí ẹgbẹ́ ó ní ìnákàtà àti kọ́wọ́mọ́n ààlẹ̀ ti tàbí àwọn tó fẹ́ lọ bá àwọn tá fún tíra ni ṣùgbọ́n wọn dúró ti tíra ẹ kèfèrí ni wọ́n pàdéyàkùn awwala náà tẹ̀lé lóògùn ilé ṣàhádà sọ̀lá ìlà ìjọba فليكن أول ما تدعوه أن يوحدوا الله tó bá fẹ́ pè wọ́n lọ síbi tàwíìdì náà pè wọ́n lọ síbi ṣàádàtò Allah ilá ilá láàrín wọ́n gbọ́yé wọ́n gbọ́yé ìyẹn ni kọ́kọ́ pè wọ́n síná lẹ́yìn ilé ní wà ṣẹ̀ di ọ̀rọ̀ ọ̀run tó bẹ́ẹ̀ gbogbo àfáà tó bá lóun gbé gba wá àti kalẹ̀ ọ̀rọ̀ ṣàhádàtù allá ìláhà ìlọ̀lá ó pàtàkì àmẹ́ni tó ń kírun tó ń forúkọ àlùjọ̀nù tó ń forúkọ ṣéhù àmẹ́ni tó ń kírun tó ṣe wípé àwọn nǹkan tí ò yẹ kó máa ṣe ló ń ṣe tó jẹ́ àwọn nǹkan tó gbéni kúrò ní islam ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ wọn ráfà tí ó ṣe wáàsí fún wọn lórí irú nǹkan báyìí àfà tó yẹ kó ṣe wáàsí ẹ̀ fún wọn gan-an òun gẹ́ tẹ́rì síbi máa ṣe nǹkan yẹn òun fẹ́ kẹ́rì síbi ìmọ̀ṣẹ́ so ló fi jẹ́ wípé tọ́pìkì tí wọ́n ní kátírìtì tábí fi ṣe wa láǹfààní máa àṣàhádà tẹ́yìn wọ mọ́kútàdà ọ̀gbà ìtumọ̀ ṣàhádà táàmù ìyẹn ṣàhádà tó ọlá ilẹ̀ ìlọ́gbà kí ní jẹ́ bẹ́ẹ̀ ara tẹ́sọ láìlà ìlọ́gbà kéde lá ìlàhà ìlọ́wà ọ̀pọ̀lọpọ̀ mọ̀túmọ̀ rẹ̀ lónìí àwọn kẹfẹ́ ní mọ́ta wọ́n mọ̀túmọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣorí kúkú páwọn oníṣègbè àwọn oníṣẹ́ ni àfẹnitọ́nà ní kó gba ìsìláàmù nú wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ti pera wọn kò ṣòro àwọn òmọ̀túmọ̀ lá ìlàhà ìlọ́wà fẹ́lómi máa sọ pé kí ni òun máa ṣé wọ́n lè wá tán náà tí ó tún sọ wípé ṣéwù pé ó ti gbé fọ́tò rẹ̀ kọ́lé bí lọ mọ̀ ń lọ yẹ ẹjọ́ ẹjẹ́ kó jú mi ṣe ẹjẹ́ kọjá mi pípa ẹjẹ́ kí n rí ọmọ àwọn àgbà kí n rí ọmọ ayé àdíkọ́ tún mú fọ́tò ṣéwù kó lẹ̀ máyà àdíkọ́ wọn korúkọ àlùjẹ̀nù ìtẹ́lò ní ó mọ̀túnmọ́ rẹ̀ ní yóò pàlá ìlàìlàlá yóò pa tán ó ti fa 1000 yóò tún fi ọkọ̀ ìyá ìlú yóò ṣe gini yóò fi lé òun ló níbi ọ̀pọ̀lọpọ̀ ní ìsinmi pé kí ó ka sóràtù wáákí àbí kó ka sóràtù alifásitì tán òun náà ní ó bá tún fi lé àdínkù ya ọrọ̀kọ̀ ìyá ìlú ìyá ọrọ̀kọ̀ ìyá ìlú gbàdúrà mi nígbà tó ka Kùránì tán ó tún máa sọ pé àdínkù ya ọrọ̀kọ̀ ìyá ìlú lẹ́gbà tó ka alkùnrin tán kó yẹ túnmọ̀ sọ pé kí ni ìyá dámdà ya irú sọ ẹ́rì tẹ́lì yìí ni kò mọ̀ túnmọ̀ ná ìlà ha ìlọ̀mà kò mọ̀ túnmọ̀ rẹ̀ tó bá mọ̀ túnmọ̀ rẹ̀ ní kò ní ṣe nǹkan yẹn tó bá mọ̀ túnmọ̀ rẹ̀ kò ní ṣe nǹkan yẹn sọ jẹ́ pé kábílì sọ pé èèyàn tó nígbàgbọ́nu lá ìlà ha ìlọ̀lá nǹkan tí lá ìlà ìlọ̀lá tó dá lẹ́jọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé kí ni gẹ́gẹ́ bí tánà sọ̀lá àtàlàpọ̀lù hadith ló bẹ́ni musa bin ahmad ó ní man wahada Allah wa kafara bima yu'badu min dunillahi haruma ma'nu wa damuhu wa yusabu ala ipò nìkan náà lòun ó máa ṣèjọ́sìn fún òun nìkan lòun ó máa képe òun nìkan ló wọ́n máa múra fún òun nìkan ló wọ́n máa jẹ́jẹ fún òun nìkan ló wọ́n bára lé irun òun nìkan ló wọ́n máa kí fún gbogbo iṣẹ́ ìjọsìn wọn Allah nìkan ló wọ́n máa ṣe fún man wahhada Allah wa kafara bima yu'badu min dunillah ìtàwọn èèyàn wá ń ṣe ìjọsìn fún yàtọ̀ sí Allah ó kàfàrà pẹ̀lú ẹ̀ ó lóun ò nígbàgbọ́nú àwọn nǹkan yẹn ànábì sọ̀lá àtàrí hàmà máa lù wọ́n dọ́kù irú ìyẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ àtọwọ́ rẹ̀ dúkìá rẹ̀ èèwọ̀ ni wà ní sábà ọlọ́lá ìṣirò rẹ̀ dẹ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala so èyí ò lè sọ wípé òun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ gẹ́gẹ́ bí hadith ní ṣe wípé ipé mọ̀kọ́lá láìlà ìlọ́lá wà káfàrà bí máa ń bọ́dù ní yúnilá ìlọ́lá tó dẹ̀ ṣe kèfèrí pẹ̀lú nǹkan bí táwọn èèyàn ṣe jọ́sìn fún yàtọ̀ sí Allah so kátọ́lá ìlà ìlàlá pẹ̀lẹ́nu tí ó sí alkófù nìmọ̀ yóò bá dú nìdú nìlà tí ó sì kéèyàn ṣe kèfèrí pẹ̀lú èyí táwọn èèyàn ṣe jọ́sìn fún yàtọ̀ fún Allah onítùmọ̀ ó sọ láyé ara 1000 5000 10000 ṣùgbọ́n kò ṣe kú fún ìmọ̀ àríwá nìdú ó sì túmọ̀ bí láyára tó ń sọ ìyẹn gbọ́dọ̀ ṣe kèfèrí pẹ̀lú nǹkan mi ọmọdé yẹn gbọ́dọ̀ ṣe kèfèrí pẹ̀lú nǹkan mi eléyìí náà tó fẹ́ jù ní ẹlòmí ń bẹ nìsín kò kí ń pe nǹkan mi lẹ́yìn Allah kò ń fúnra fún nǹkan mi lẹ́yìn Allah kò ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn Allah kò bára lé nǹkan mi lẹ́yìn Allah ṣùgbọ́n kò rí nǹkan tó burú tẹ́lómi ìbá ń ṣe ó lè ní àfáà tí gbogbo yẹn lẹ̀ wàhálà ibẹ̀ ti pọ̀ jù èyẹ ń korúkọ àlùjọnú èyẹ ń gúnra fún Ògún ó ń bájá fún Ògún àbó gbogbo ẹbí kankan náà gbogbo wa èmi ò ṣe ń tèmi o ṣùgbọ́n kò ẹ̀jẹ̀ olóṣèlú wáyẹn ṣùgbọ́n gbogbo fún rẹ̀ ẹ̀jẹ̀ kó pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run kò ní kó wọn fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run kò jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ṣùgbẹ́ni tó ń ṣe kò rí tó bẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe náà ẹni yẹn ni a sọ wípé kí ni láyé ọlá tó ń ṣe tó ń sọ lẹ́nu àti wípé ọlọ́wọ́ba nìkan ló ń ṣe ìjọsìn fún kò tí ilé pé rẹ̀ àti kó ṣe alkúfúrú ní máa yóò bá tó rí lónìí tó gbà pé táwọn èèyàn ń sìn yàtọ̀ sí Allah tó gbà pé nǹkan tí ó dáa ni ara kó gbọ́rọ̀ gbà pé nǹkan tí ó dá náà ni wípé ó kọ̀nú ọkàn rẹ̀ tó bá rẹ̀ ń bẹ ní ààyè àti ṣe wá àti tako bó ti wá àti tako ṣùgbọ́n kí ìyàwó orí pé kí ni ọmọ táwọn náà fi ń súnmọ́ wọ̀ nìyẹn ewé kò ṣe nǹkan kan fẹ́tẹ́rẹ́ mi ta sọ fún àwọn kèfèrí mọ́ta wọ́n ṣe fún ọ̀pá fọ́lọ́ bẹ̀ wọ́n gbà in fact ibi tí ọ̀pá àwọn kèfèrí mọ́ta tún dé ọlọ́wọ́ bá tán pọn ọlọ́wọ́ ní fàìdárọ́kì múfèl búrúkì tó máa bẹnu ọkọ̀ ojú omi tó bá di pé ọkọ̀ ojú omi fẹ́ dàwó dàwó lọ mọ́kùnrin ìdílé la ojú ó máa parọ́ yẹ allah yẹ allah àwa ṣàánú wa kó wa yọ mọ́kùnrin ìdílé la ojú pẹ̀lú ti di àìsí wọ́n á gbàgbé uber wọ́n á gbàgbé manas wọ́n á ṣùgbọ́n àwùlọ́ aláàmú máa ké nígbà ẹ̀kọ́ òkè ìdílé láwùjì tó ṣe pé kí pépè wọ́n ń tẹ́pẹ́ nígbà yẹn pẹ̀lú sincerity ọlọ́run bá ní pàlá tó wá kó wọn yọ tán padà sórí ọ̀dẹ̀ wọ́n tún padà sí ibi ṣírkù wọ́n tún máa pè wọ́n máa fi màá tún máa rà ṣùgbọ́n tá wo situation ẹlòmíì láwùjọ lónìí òun lè máa bá ipé àwọn ẹ̀rọ àmàràn ọ̀rọ̀ àfihàn tí nǹkan bá ti gbójú ẹ̀ ṣùgbọ́n tí nǹkan bá ti gbójú ẹ̀ ló ní ẹfẹsẹ̀ ilé tọ̀ọ́ lórí kí ni ẹfẹsẹ̀ ilé tọ̀ọ́ ọlọ́run ló káájò ìgbà yẹn ni wọ́n lè gbé lọ sílé ìjọsìn ní wọ́n lè gbé lọ chọ́ọ̀chì wọ́n lè gbé lọ everywhere owó onímáyìí ṣùgbọ́n àwọn tèbè rí mọ́kà tí nǹkan bá dójú rẹ̀ náà rí pé bí ààrẹ ló ṣe àwọn àbí kankan lágbára aláàlàmó padà sọ́dọ̀ rẹ̀ èmi tó mú sọ́wọ́ aláwọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ sọ mú kò ààrẹ tí gbogbo wa dán ká fáyìlà rọ́kì mú fi fúlkì dáhùn lọ wọ́n fi sí ìrànlọ́ òjì kó wọn yọ tí òní kọ́kọ́ ojú omi ó padà sí ní ìmọ̀ṣoṣo kù so ó pàtàkì ká bọ́ àárín ìwé amẹ́yí àwọn èèyàn lónìí tó ṣe pé wọn bọ́lá ìlà ìlànà yìí wọn bọ́ yé wọ́n jẹ́ mùsùlùmí lẹ́nu ṣùgbọ́n iṣẹ́ tán ń ṣe iṣẹ́ táwọn tèbìrì mọ́ta ń ṣe ni wọ́n ń ṣe àwọn ti fèrí mọ́ta gbọ́ láìlá ìdàlá àwọn gbọ́ yé wọ́n ṣorí kúnkún àwọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yé wọn tún wá ráwọn tí ó sọ fún wọn àwọn tí ó yẹ kó sọ fún wọn ní àwọn àfá ìtàwọn náà tún ṣe onípáwọn kan ni wọ́n champion ìmọ̀ pé nǹkan ní lẹ́yìn àmbá ìmọ̀ búra fún nǹkan ní lẹ́yìn àmbá sotori náà ẹni tí àtúráì ìtumọ̀ láìlà ìlàlá àkàkọ̀ yé bákaná múktàbọ̀ láìlà ìlọ́lá ìdí láìlà ìlọ́lá tó dálẹ́jọ́ ìyẹn àṣàhádà ṣàhádà tó láìlà ìlọ́lá ìtó dálẹ́jọ́ òun ni pé kíni òun ni wípé kí a ṣe kú fún òmìnà yorùbá Allah nìkan وأن نغفر بما يعبد من دونه ìtàwọn èèyàn ẹgbẹ́ ń ṣe kí ni tí wọ́n ń ṣe ìjọsìn fún yàtọ̀ fún Allah ká ṣe kúfúrú pẹ̀lú ẹ̀ wọ́n an nukhlisu al-ibadata lillah ìta ń ṣe ìjọsìn fún ìyá Allah ta ń ṣe ìjọsìn fún ká ṣe sincerely bákan náà ká ṣe al-inqiyad ká juwọ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ká juwọ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala insha al-Qur'an kábà gbogbo àwọn nǹkan wọ̀nyí lára àwọn muqtadayatu la ilaha illallah àwọn kẹtílá ìlàlá tó dálẹ̀ jẹ́rì náà shahadatu anna muhammadan rasulullah ìjẹ́rìí wípé muhammad sallallahu alaihi òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ìsọ́ pẹ̀lú ẹnu wa ò tó ìtumọ̀ káni Muhammad Rasulullah sallallahu alaihi wasallam oníkágbà pé ọlọ́mọ ọba ń rán sí wa ni ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ń rán àlẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sí wa gẹ́gẹ́ bí ìkanú àwọn òṣìṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìgbẹ̀yìn nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n ní iṣẹ́ tánàkọ̀ọ́lá àtàlọ́fẹ́ ṣe agbọ́dọ̀gbà wípé ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó bá mú wá fún wa ìkàtà agbọ́dọ̀gbà ní ẹni tí ó bá tánàkì mú wá fún sallallahu alayhi wa sallam kò tí ì ní ìgbàgbọ́ nínú Muhammad rasulillah lára àwọn muqtadayati Muhammad rasulillah lára àwọn nǹkan tí ìjẹ́rìí pé Muhammad ọ̀lá akálàbò ìṣẹ́ ọlọ́mọ ọba ni òun náà ni ká ṣe tẹ̀síìkì ká nígbàgbọ́ nínú kí ni information kágbàgbọ́ tánà ìgbà tó fún pé bákan ní nǹkan ṣe rí kágbà ṣe rí kágbà kí so eléyìí ẹni tí ò bá kí ń gba tánàbí sọ sallallahu alaihi wasallam a lè sọ pé wé èèyàn bẹ́ẹ̀ onígbàgbọ́ ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rẹ́ ìgbẹ́ kẹtù pàtàkì anígbàgbọ́ ní ojí ànábì bá sọ fún wa so ló jẹ́ bá a ṣe gbọ́dọ̀ bá alkùránì gbọ́ ìtànàbí sọ́lá àtàlámú wá fún wa tó ṣe alkùránì àti àlàyé rẹ̀ agbọ́dọ̀ bá a gbọ́ ọlọ́wọ́ bá ní wà zanna ilé ìkàzẹ́rẹ̀ ọlọ́run ní aṣọ àzíkùrù ìyẹn ìrántí tó ṣe alkùránì aṣọ kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi ìtùbàyínà lè náà ti máa mú sílá ilé yìí ọlọ́wọ́ bá ní ta torí ẹ̀sọ́ kalẹ̀ fún ẹ òní kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn ìtí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa ìtùbà yínà lè náà sí máa lùzílà iléyìn wọ́n láàrín àkàfàkàrù bákan náà nítorí kí àwọn yẹn lè bá máa ronú sí kàtà sọ̀kalẹ̀ fún so agbọ́dọ̀ gba nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó mú wa fún wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní إذا قضى الله ورسوله أمرا أن يكون له خيرا من أمره ومن يعص الله رسوله فقد ضل ضلالا مبينا ọlọ́ni kò tọ́ fún mùsùlùmí kan ọkùnrin ní àbóbìnrin tí ọlọ́run ọba àti òbíṣẹ́ rẹ̀ bá dá ẹjọ́ kan á ń yà fún ẹ̀láwọn ìyàrá tún ní àgbèrè ìlú tán ní àwọn ní ìtàn ní ìtàn fẹ́ ṣe yàtọ̀ sí tọ́wọ́n ọba paláṣẹ Allah subhanahu wa ta'ala wa man ya'ti Allah wa rasulahu ẹni tó bá ṣe Allah tó ṣe òjíṣẹ́ rẹ̀ pọ̀pọ̀ bọ́ọ̀lá dọ̀lára mubina ó ti sọnù ní àánú tó ṣe rí fojú ká. So, a gbọ́dọ̀ gbà pé àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ wa ni. Bákan náà tó bá wá fún wa a gbọ́dọ̀ gbà. Wa ta'atuhu fima amara. Ìtọ́ bá pa wá láṣẹ ká ṣe é lára kan tí a fi máa gbà wípé lágbájá o ó ní pàpọ̀nù Muhammad Rasulullah yẹn nísìn ànábì ó pa wá láti kó ká ṣe nǹkan èèyàn ṣe ó lẹ́ ló gbàgbọ́ ní Muhammad Rasulullah á ní ìgbàgbọ́ ọ̀rọ̀ nìyẹn torí pé tó bá ti pé o bá gbọ́ tòótọ́ ni ó máa ṣe tó ní o ṣe bákan náà wọ́tọ̀ àtùhù kátẹ̀lé ní fìṣìnà bí mọ̀ náà lò èyí tí ó bá kọ̀ fún wa kátẹ̀lé àṣẹ rẹ̀ ń bí jìnà sí Ànábì sọ̀rọ̀lá àtàríká jìnà sáwọn kan ní kámọ́ṣà àwọn kankan ẹjọ́ wá gbà á lójíṣẹ́ tòótọ́ ó gbọ́dọ̀ jìnà sáwọn kan tánàbí ní ká jìnà sí ó gbọ́dọ̀ jìnà sí àwọn kan tí anábì sọ̀rọ̀ àtàlá tó ní ká jìnà sí sọ̀tọ́wọ́ inú Al-Qur'anul Karim ara wọn àṣẹ ọlọ́mọba tó pa wá tánẹ́bì ń tà fún wa ara wọn kàtọ́mọba ní ká jìnà sí inú Al-Qur'an tánẹ́bì ń kà fún wa ara wọn àlàyé tánẹ́bì sọ̀rọ̀ ń ṣe tó ṣe kó fi pa láti pé ká ṣe nǹkan ni ara wọn àlàyé tó ṣe tó fi ń pa láti pé ká jìnà sí nǹkan ni ẹni tó bá lóun gbà pé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba yẹn ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam nítorí kó ṣe yóò ṣe nítorí kó jìnà sí kó jìnà sí tí ò bá ṣe báyẹn Muhammad rasulullah shahadatu anna Muhammad rasulullah eléyìí ò ṣe kí ni kò rí bí jòkó sí. bákan náà wà á ń lè àbúdọ̀ kò gbọ́dọ̀ sílọ́un àyàfi pẹ̀lú tí àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá fúwá fúwá. Àti ìsìnyẹ́ gbọ́dọ̀ jìnà sí bí díà, ẹni tó lóun gbà pé Muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ ọba. A dẹ̀ bèrè pé kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe olóòfẹ́ sí lọ́wọ́ ọba. O lè gbà pé Muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ ọba sallallahu alaihi wasallam. Ṣé bóun ló yẹ kó máa sọ fún ẹyin tó fi sí o wá tẹ̀lé níbi tó ní kó máa fi sin lọ́wọ́ ọba ó wá jẹ́ pé kí ni àròsọ ọ̀kan táwọn kan gbé kalẹ̀ nínú ọmọ èèyàn àbí àlùjẹ̀nù kan ló rẹkọmẹ́ndì ẹ̀ àbí ṣéwù kan ló rẹkọmẹ́ndì ẹ̀ nǹkan ẹ̀rọ wá jòkó tì ló wá fi sin lọ́wọ́ ọba wọ́n dẹ̀ ń sọ ike eléyìí tó ń ṣe èyí ẹ̀rí rẹ̀ dà nàìjíríà wọ̀ náà nínú àkùrá àti sùn ẹ ojú ló tí ò bá sí ẹ̀rí fún ṣáwọ́ sọ sí àdé sí lọ pẹ̀lú ẹ̀. irú ágímẹ́ntì àwọn bèbè mẹ́kà náà yẹn sẹ́ni ṣe sẹ́ni ṣe táwọn gbà pé náà bá ti ń pe nǹkan mí ìgbóná fún nǹkan mí jẹjẹ fún nǹkan mí àwọn fi ń súnmọ́ lọ ni àwọn fi ń ṣèbádà fún ọlọ́wọ́ wa ni. so lónìí àwọn èèyàn gbé oríṣiríṣi iṣẹ́ ìjọsìn kalẹ̀ wọ́n gbé náà fílà kalẹ̀ lóríṣiríṣi pé pé tẹ bá pèrè pé àṣọ́bẹ̀bì ló ń ṣe léyìn náà ẹ̀yà ní tí o máa tẹ̀lé ìwé sọ ló túmọ̀ sí káàdé ti súnmọ́ lọ́nà. sọ oríṣiríṣi nǹkan táwọn èèyàn gbé kalẹ̀ tàbí ń ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala. so lára muhammadu rasulullah ibi yẹn nígbàgbọ́ lu ẹ̀ ní pé asla náà àbúdọ̀ mọ́ ìlà ìlà ìmọ̀ ṣara. ká pẹ̀lú kankan àyàfi pẹ̀lú ohun tí ó bá ṣe lófin fún wa ìtànà tí bá sọ fún wa láàbì sí lọ́wọ́ pẹ̀lú ìsìn ó ti gbá gbogbo táǹpẹ̀ ní bídíà ó ti gbá àdánù gbogbo àwọn àdádálẹ̀ gbogbo àwọn àdádálẹ̀ ó ti gbá àdánù ẹni wá kò lè sọ pé èmi o láàbùdù lọ́ ìlà mi mà ṣàrà ní ìdíje ìjọsìn fún ọlọ́run ọba àyàfi pẹ̀lú tó wá ṣe lófin ẹni ìyẹn ti sọ wípé gbogbo ohun tó bá ti jẹ́ bídíà òun ò ní fi sílọ. so lónìí wọ́n máa á tara lẹ́ni na àbùdó nàlá ìdídá ẹ̀ àmọ́ iye àwọn èèyàn tó ṣe pé dídíà ni wọ́n fi ń sílọ. wọ́n ń sílọ ṣùgbọ́n pẹ̀lú dídíà etí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́fi ń sílọ. so agbọ̀rọ̀ jìnà sí gbogbo orú nǹkan báyìí ẹni tẹ́wọ́ ti rí kó sọ fún ipé kí ní ìbídí àní tó rí pé kí ni kò tẹ́rì tó ẹ̀tàbíṣì kan ẹ ẹni yẹ ń ṣe ń tá a mọ̀ sí tàkíkù ṣàhádà ti anna muhammad rasulullah ó ń fi nílẹ̀ ipé ní tabari pòkè ó kúndùn kámọ́ ẹṣẹ́ ṣàádẹ́tò anna muhammadan rasulullah kò gbọ́yé tó bá gbọ́yé nìyí kò ní ṣe bídíà tó bá rẹ̀ pàkíyèsí ẹ̀ yóò ṣe bí ni yóò tètè kúrò ń bẹ̀ torí pé ó pọ̀ tí wọ́n ṣàádẹ́tò anna muhammadan rasulullah so torí náà ká ṣe tẹ̀tẹ̀ díkù ká gbàgbọ́ ìjú àmẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wa sallam tó mú wa tó mú wá fún wa bákan náà ká máa tẹ̀lé tó máa pa wá láṣẹ bákan náà ká máa jìnà sí nǹkan tó wá kọ̀ fún wa kádà má ṣe lọ́sẹ̀ fún ọlọ́wọ́ ọba àyàfi pẹ̀lú nǹkan tábẹ́bí bá sọ fún wa ẹ tó bá fi lè mú eléyìí tá a sọ ṣẹ ẹnìyẹn là á sọ wípé ọ̀dà hápápá máa nà ṣàhádà ti aláìláìlá wa anna muhammadu rasulullah ẹnìyẹn ló mú ṣe òun ló actualize ìtàn pé ní ṣàhádàtò allah ilá ìlọ́lá wa anna muhammadu rasulullah torí pé pẹ̀lú ẹ̀mí ó ti ṣe gidi pọ̀pọ̀dà ámìlà bí mo padà ọ̀húnmá ó ti ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó ṣe wípé ṣàhádàtàn ìjẹ́ ìméjèèjì ètò torí náà jama ẹjẹ́ kí a gbọ́ eléyìí yé sọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n máa ń rírù illa liya'budu Allah mukhlisina lahu ad-din hunafa wa yuqimu as-salata wa yu'tu az-zakata wa Kùnàfà lẹ́ni tí ó gúrí kúrò níbi gbogbo ìmúorogún pẹ̀lú ọlọ́mọba. Tí ó tẹ̀lé ìtànàbí sọ́lọ̀lọ́ àtàlá tó mú wá, wọ́n tí ó sọ́lá fẹ́lẹ̀ máa ṣe kama kírùn, kama dórùn dúró, èyí tó zaka, kama tí ó dúró déédéé ẹ̀sìn ìlànà tó dúró déédéé òun nìyí. مثل الله سبحانه وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run ọba ni a ti gbé dìde nínú gbogbo ìjọ òjíṣẹ́ tọ́sọ̀ bá mi ọ̀pẹ̀ ọ̀gbọ́dúnlá ẹ̀ṣẹ̀ ìbáàdọ̀ ọlọ́run ọba o pàṣẹ́ni kò tọ̀gùt ẹ̀jìnà bí tọ̀gùt wọ́n tọ̀gùt kúlù máa ní ìwọ̀nyí lá gbogbo táyà bá ti ṣe jọ́sìn fún yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala òun ni wọ́n pè ń tọ̀ ọ̀hún jù yàtọ̀ sí àwọn tó ṣe wípé wọn ìyọnu sí nǹkan yẹn fún àwọn ànábì ọlọ́mọ ọba àwọn màláíkà àwọn ẹni ọlọ́mọ ọba tí wọn ìyọnu sí táwọn èèyàn máa ṣèjọ́sìn fún àwọn ṣùgbọ́n gbogbo ẹni tó bá yọ́rù sí pẹ́sọ́pọ̀ fún jẹ́jẹ́ lẹ́ra àwọn àpá mi táwọn èèyàn ń gbé fọ́tò wọn kọ́lé tán gbé pé wọ́n á fún wọn fún wọn irú tí ẹ̀mẹ́ ń dùn sí ọ̀rọ̀dọ̀ tọ̀ọ̀gùt tọ̀ọ̀gùt ni ṣùgbọ́n ní táwọn èèyàn ń ké pé tí ò yọnu sí ànábì rí sáà lè sọ láti ọ̀sán lára àwọn kan ké pé ṣùgbọ́n ànábì rí sọ ò yọnu sí tó jẹ́ tó bá di gbẹ́gbẹ́ ní àríkè ámà yóò bọ̀ pa bọ́sẹ̀ kúrò lọ́ra àwọn tó ń ké pé اللهم ضم برارة غير عيسى أأنت قلت للناس اتخذوني وأمي إلى أين من دون الله إلى عيسى شو أن صفاه يفهم عتيامي أمواني إلى أين أموانو شابيجي من دون الله يفهم الله النبي عيسى عليه الصلاة والسلام يقول سبحانك مما يعلم الله أيقول أن أقول ما ليس لي بحقي kò tọ́ fún mi kí n sọ tí òun ṣe tọ́ ọ̀nà ìgbóntú kúltù ọ̀pọ̀dà àlèkà tó bá jẹ́ pé nǹkan tí mo sọ fún ẹ ìrẹ́ ọlọ́run ọba ní ilé fi nǹkan bó fún ẹ ó mọ̀ tẹ́ mo sọ tẹ́ mo sọ ni àdábì tó mọ̀ sọ pé kí ni máa kúltù ẹ̀sìn Allah rọ́bì ọba tó dá mi tó ṣe jẹ fún mi wọ́n rọ́ bá kó àtọ̀bá tó jẹ́yìn náà tó ṣe jẹ́ mú so ọ̀rọ̀ alkùnrin tó kílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n gúrí kóró fi tí ọlọ́run ọba fi rán àdẹ́gbọ̀ Muhammad sọlọ́lọ́ àtàdà ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀rọ̀ yàwá lẹ́nu ọ̀pọ̀rọ̀ yàwá lẹ́nu wọ́n náà wo ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ó ní wà má àtàrù náà sí wà láwù àrọ́ tàbí mùmìnín wà má àtàrù náà sí wà láwù àrọ́ tàbí mùmìnín ọlọ́ni rẹ̀ ànábì jíjẹ́ ti èyí tó pọ̀ jù mọ́ àwọn èèyàn ní gbọ́lọ́gbọ́ ó bá tán náà wọ̀lẹ́wò àrọ́sà bí mọ́mìnì nínú àyà mi ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ń sọ fún wa wípé wà báyìí wà báyìí sáwùkún láàyè ìlà òun ṣẹ̀fún èyí tó pọ̀jù wọn ò ní ní máa nínú Allah àti ká tó máa ṣe ṣe fún pẹ̀lú Allah tọ́nà wá at the same time òun náà ló tún forúkọ àlùjẹ̀mú ló forúkọ rọ̀hàníyà kan òun náà ló tún ṣe ìpèsè ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n dúpẹ́ fún ọlọ́wọ́ ọba pé ó ní àwọn kúrò bí nǹkan tí ó jẹ́ àdáwò òjijì o ṣùgbọ́n ọba ti yanjú ọ̀rọ̀ ọwọ́ àròyẹ̀ bẹ́ẹ̀ náà pé kí ni wọ́n máa àfẹ́rù náà wọ̀nà àwọ́sà ìmúkùnrin wọ́n máa yú nínú àfẹ́rù ohun ìláyìn ìláwà ohun ọ̀ṣẹ̀kọ́ ẹ jẹ́ kí a ṣiṣẹ́ pẹ̀lú àṣùnmáàdàtà gẹ́gẹ́ bí kọ́píìkì abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìtàbára wa sọ iná kọlọmọ kò ní kí mọ́kànlá ìfọ̀kànlá wa kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàpèjì ìgbìyànjúlẹ̀ ìfọ̀kànlá kó fi ẹ̀sẹ̀ wa ní sí ìjọ́nà